ẹ̀kàlẹ́ àsìkò sunday òní ti ń ṣe ọjọ́ kẹwàá oṣù kọkànlá ọdún 2024 ìròyìn lẹ́rẹ̀fẹ́ ohun lámúwá fún yín láti ìkànnì yorùbá broadcasting network ybn látẹnu èmi sọ́ni sodiq abiodun. aláṣẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn bọ́lá ahmed tinubu ló mà ti balẹ̀ sí rehab ní ìlú Saudi Arabia lójúnà ti lè darapọ̀ mọ́ ìpàdé àti ìjókòó ilẹ̀ Arabu pẹ̀lú àwọn ìlú tí ń ṣe ẹ̀sìn Islam eléyìí tí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ ajé ọ̀la aláṣẹ Bọ́lá Ahmed Tinubu ló balẹ̀ sí pápákọ̀ òfurufú ọba Abdulaziz ní tèdè aago mẹ́wàá àárọ̀ dín ìyẹn ọjọ́ àìkú òde o pẹ̀lú bí igbákejì gómìnà ìpínlẹ̀ Rihab ìyẹn ọmọọba Mohammed Abdulrahman ṣe lọ rí kí aláṣẹ káàbọ̀ aláṣẹ Tinubu ni ó tẹkọ̀ létí lọ sí orílẹ̀ Saudi Arabia lẹ́yìn tí ọba Salman Salman pẹ̀lú ọmọ ọba Mohammed bin Salman fi ìwé pè aláṣẹ Tinubu láti kópa nínú ìjókòó eléyìí tí yóò yíjú sí àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní àárín gbùngbùn ìlà oòrùn olùbádámọ̀ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí aláṣẹ bọ́lá ahmed tinubu ìyẹn báyọ̀ ọ̀nànúgà ló fi èyí léde wípé aláṣẹ tinubu yóò ní àǹfààní láti sọ̀rọ̀ lórí ìjàgùdù tí ń wáyé láàrin ilẹ̀ israel pẹ̀lú palestine pẹ̀lú bí aláṣẹ yóò ṣe máa pè fún bíbu omi àlàáfíà pẹ̀lú sùúrù mu lára àwọn tí wọ́n rin ìrìn àjò pẹ̀lú aláṣẹ tinubu látàrí alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ìyẹn yusuf tuga pẹ̀lú olùbánidámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí ìyẹn Malam Nuhu Ribadu alákòóso fún ọ̀rọ̀ ìròyìn ìyẹn Muhammed Idris ọ̀gá àgbà yányán lórí iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ìyẹn Muhammed Muhammed o. ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti gbé iṣẹ́ àkànṣe iṣẹ́ ṣíṣe ojúnà tí ń bẹ ní Ìlara ní ìjọba ìbílẹ̀ àríwá rẹ́mọ ti dé Ìlísàn ní ìjọba ìbílẹ̀ Ìkẹ́nẹ́ lé àwọn iléeṣẹ́ èyí tó kájú ẹ̀ lọ́wọ́ o gómìnà dàpọ̀ àbíọ́dún ló kéde yìí lọ́jọ́ àbámẹ́ta náà níbi ayẹyẹ afọ̀támọ̀dì eléyìí tó wáyé ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ aud ní ìṣẹ̀ràrẹ́mọ̀ bákan náà ni gómìnà ti ń kéde wípé ìṣèjọba òun máa tún ti gbé iṣẹ́ àkànṣe àtúnṣe ojúnà Awólọ́wọ̀ ní Ìkẹ́nnẹ́ lé iléeṣẹ́ tó dáńtọ́ lọ́wọ́ fún ṣíṣe gómìnà Abíọ́dún fikùn wípé iṣẹ́ àkànṣe ojúnà márosẹ̀ Ṣàgámù Ìpẹ́rù Òde sí ṣàpàdé ní ìṣèjọba òun ti buwọ́lù bẹ́ẹ̀ ni kò ní pẹ́rán tí wọn yóò fi parí iṣẹ́ ojúnà náà níbẹ̀ ni gómìnà ti ń dúpẹ́ lọ́wọ́ àwọn ará ìlú Ìṣẹ̀rà fún akitiyan wọn pẹ̀lú ipa wọn nínú ìṣèjọba rẹ̀ láti mú ṣe àṣeyọrí gómìnà tún tẹ̀síwájú nípa gbígbé owó tùtùlù oní mílíọ̀nù ogún náírà twenty million naira sílẹ̀ fún ìdàgbàsókè ìlú Ìṣẹ̀rà Rẹ́mọ pẹ̀lú ìlérí wípé ayẹyẹ àjọ̀dún èyí tí ń bọ̀ lọ́nà ni yóò dùn ju tàtẹ̀yìnwá lọ ọmọye sípò gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp nínú ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ ondo lánàá ìyẹn agboola ajayi ló mà ti ń kọminú lórí ètò ìdìbò gómìnà tí ń bọ̀ lọ́nà lọ́jọ́ àbámẹ́ta o àjàyí lákòókò tó ń sọ̀rọ̀ lọ́jọ́ àìkú òní ló mà ti kọ̀mínú lórí bí ọ̀gá àgbà àjọ elétò ìdìbò ìpínlẹ̀ ondo ìyẹn olùwàtúyìn babalọ́lá ṣe ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc Àjàyí nú ọ̀rọ̀ rẹ̀ pé òun gbọ́ wípé níṣe ni Babalọ́lá ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ondo ìyẹn Lókè Ayédàtiwa ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ni wọ́n jọ ń ṣe ìpàdé pọ̀ o níbẹ̀ ni ọmọ yìí náà ti pé ẹgbẹ́ òṣèlú PDP ti kọ lẹ́tà sí àjọ INEC láti yọ Balọlá nípò látàrí bí ó ṣe ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC eléyìí tó ṣeé ṣe kó ṣe àkóbá tó pọ̀ fún ètò ìdìbò eléyìí tí ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Ondo pẹ̀lú bí iṣẹ́ ìdàgbàsókè àti agbègbè ṣe ń lọ lọ́wọ́ láwọn ìlú kí ààbò lè wà láyìíká ní ìpínlẹ̀ Èkó ìjọba ìpínlẹ̀ Èkó látara àjọ tí ń ṣàmójútó ilé kíkọ́ ni wọ́n máa ti bẹ̀rẹ̀ sí ní wó àwọn ilé eléyìí tí wọ́n kọ́ láì gba àṣẹ ìjọba ní agbègbè Nipos lójúnà Bodiland ní Ìkòyí ìpínlẹ̀ Èkó ọ̀gá àgbà àjọ ọ̀hún ìyẹn ọ̀kí ṣàlàyé fún àwọn oníròyìn wípé pàtàkì iṣẹ́ àjọ náà ní láti ṣètò ààbò eléyìí tí yóò mú ààbò dání nípa wíwó àwọn ilé eléyìí tí ò bá òfin mu níbẹ̀ ni ọ̀gá àgbà gbọ́láhàn ti wá fọwọ́ lùyà wípé ètò ààbò àti fún ẹ̀mí àdúkìá ní ìjọba ìpínlẹ̀ èkó mú lọ́kùnkúndùn bẹ́ẹ̀ ló tẹ̀síwájú wípé fẹ̀ǹkàtẹ́lẹ̀ iléeṣẹ́ ọ̀hún ti fi ìwé ìkìlọ̀ ránṣẹ́ sí àwọn olùgbé ìpínlẹ̀ náà àmọ́ níṣe ni wọ́n kọ̀ bẹ́ẹ̀ sì wé wọ́n kọ ti ìkún sí àṣẹ ìjọba kí ìjọba náà tó bẹ̀rẹ̀ sí ní wó àwọn ilé náà palẹ̀ níbẹ̀ ló ti pé àjọ náà yóò tẹ̀síwájú nípa wíwá ìdàgbàsókè fún ìlú bẹ́ẹ̀ fi òpin sí kíkan ilé láì gba àṣẹ ìjọba àwọn òṣìṣẹ́ eléyìí tí àjọ ti ń ṣe ìdánwò oníwèé mẹ́wàá ìyẹn neco ń gbà láti máa máàkì ìwé ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ máa ti bẹ̀rẹ̀ sí ní dúkokò láti bẹ̀rẹ̀ ìfẹ̀hónú alágbára látàrí bí àjọ náà ṣe kọ̀ láti san owó wọn lẹ́yìn tí wọ́n parí iṣẹ́ tán ìkànnì yorùbá broadcasting network ybn rí gbọ́ wípé àwọn òṣìṣẹ́ náà ni wọ́n máa ti bẹ̀rẹ̀ sí ní kó ara wọn jọ báyìí lójúnà àti lè bẹ̀rẹ̀ ìfẹ̀hónú alágbára pẹ̀lú bí wọ́n ṣe fi hàn wípé ó ti sú àwọn lẹ́yìn tí ìjọba kọ̀ láti sanwó fún wọn nínú lẹ́tà eléyìí tí wọ́n fi ránṣẹ́ sí ọ̀gá àgbà ìyẹn gíwá àjọ neco tí ń bẹ ní ìlú Minna ní àwọn òṣìṣẹ́ náà eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ Kano tìpínlẹ̀ náà káàkiri dé ìpínlẹ̀ Plateau àtàwọn ìpínlẹ̀ yòókù níbẹ̀ ni àwọn òṣìṣẹ́ náà ti pẹ́ lẹ́yìn tí àwọn ti parí iṣẹ́ àwọn níbi oṣù bíi mẹ́ta sẹ́yìn bẹ́ẹ̀ tí ti fi ju èsì ìdánwò síta níbi oṣù kan sẹ́yìn o ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ náà lẹ́yìn tí wọ́n ń bá àjọ máàkì ìwé níwọ̀n tí ìgbà tọ́rọ́ tàbí ṣì ń owó wọn àwọn òṣìṣẹ́ ọ̀hún ni wọ́n padà wá fún àjọ neco ní gbèdéke ọ̀sẹ̀ méjì péré láti yanjú ọ̀rọ̀ náà bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò bẹ̀rẹ̀ ìfẹ̀hónú alágbára káàkiri àwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì thirty six níye tí ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà o àjọ tí ń gbógun ti oògùn olóró nílò àti títà nílẹ̀ yìí ìyẹn ndlea ni wọ́n máa ti gbẹ́sẹ̀ lé àwọn oògùn olóró thirty one million seven hundred fifty thousand pills èyí tí ń bẹ ní ìdíwọ̀n igba ó lé ogójì mílígíráàmù two hundred and forty milligram nínú àtẹ̀jáde kan eléyìí tí àjọ náà fi léde ni wọ́n ti pé oògùn ọ̀hún ló ń bọ̀ láti orílẹ̀-èdè India kí wọ́n tó fi orúkọ irọ́ kan pè é eléyìí tí wọ́n pè ní diclofenac oògùn olóró náà ni wọ́n ṣe alábàápàdé rẹ̀ lákòókò tí àjọ ti ń pèsè ààbò lẹ́nu ibodè ìlú ìyẹn custom pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò yòókù ń ṣe àyẹ̀wò sí àwọn ọjà eléyìí tó wọ̀lú wá láti orí omi ní àpápá ìpínlẹ̀ èkó. bákan náà ni àjọ ọ̀hún tí wọ́n tó adéjùmọ̀ elijah ìṣọ̀lá ẹni ọdún mẹ́tàdínlógójì forty three years látàrí bí ó ṣe gbé oògùn lóru kane tí ń bẹ ní ìdíwọ̀n kílógíráàmù mẹ́ta ẹ̀sùn mẹ́ta o three point three kílógíráàmù wọ̀lúwá pẹ̀lú oògùn olóró cocaine ti bẹ̀ ní ẹgbẹ̀ta gíráàmù cocaine yìí wọ orílẹ̀-èdè nàìjíríà wá láti ilẹ̀ ghana àjọ ndla ti ráwọ́ tó onímọ̀ ẹ̀rọ kan ìyẹn olúmọ̀chà látàrí bí ó ṣe gbé oògùn olóró láòdù ti bẹ̀ ní ìdíwọ̀n ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin grams seven hundred grams yìí wọ̀lú ní pápákọ̀ òfurufú Muritala Muhammed bẹ́ẹ̀ ni àjọ náà tún ṣe alábàápàdé oògùn olóró tramadol ti bẹ̀ ní ẹgbẹ̀rún méjìlélógójì àti ẹgbẹ̀rin kóró one sixty two thousand eight hundred pills pẹ̀lú oògùn olóró opioid bẹ́ẹ̀ ni ọwọ́ bá tún bá àwọn afurasí mẹ́rin kan lórí ọ̀rọ̀ náà ìròyìn mà ti fi léde báyìí wípé ikọ̀ alákatakítí tuntun kan eléyìí tí wọ́n ṣẹ̀dá sílẹ̀ èyí tí wọ́n ń pè ní lakurawas ni wọ́n máa ń lo ọgbọ́n àrékèrèké nípa mímá fi owó tan àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Sokoto sínú ẹgbẹ́ náà iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n máa kọ́ kéde wípé àwọn wá àwọn ọmọ ẹgbẹ́ alákatakítí ọ̀hún ìyẹn lakurawas yìí o alùkù ní iléeṣẹ́ ológun ìyẹn Edward Buba ṣàlàyé ọ̀rọ̀ wípé ikọ̀ alákatakítí tuntun náà ni wọ́n ṣẹ̀ wá láti orílẹ̀-èdè Niger ọ̀gá àgbà Buba ṣàlàyé wípé àwọn àtìláwí náà ni wọ́n máa ti wọ apá àríwá ìyẹn ní ìpínlẹ̀ Sokoto àti díẹ̀ ní agbègbè ìpínlẹ̀ Kebbi o eléyìí tó mú wọn ní agbára tó láti ilẹ̀ Niger pẹ̀lú mali o nínú fọ́nrán kan èyí tó gbòde kan ni wọ́n ti ń ṣe àfihàn bí àwọn ọmọ ẹgbẹ́ lakatakítí náà ṣe na mílíọ̀nù kan náírà sí àwọn ọ̀dọ́ ìyẹn one million naira kí wọ́n lè darapọ̀ mọ́ wọn. ìjàmbá ọkọ̀ kan mà ti ṣẹ̀ ní orí afárá third million bridge ní àforísọ adẹ́nìjì látàrí bí ọkọ̀ náà ṣe sọ ìjánu ọkọ̀ rẹ̀ nù àwọn ọkọ̀ eléyìí tí ń gbé ọkọ̀ kúrò lójú pópó ni wọ́n máa ti lọ sí ojúnà náà láti gbé ọkọ̀ ọ̀hún kúrò bẹ́ẹ̀ ni àwọn òṣìṣẹ́ elétò ààbò dúró wámúwám lójúnà àti lè pèsè ètò ààbò níbẹ̀ ẹ̀wẹ̀ àwọn ará ìlú ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé dẹ́rẹ́bà náà ni ò sọ ìjánu ọkọ̀ rẹ̀ nù àmọ́ ń ṣe ni àwọn ṣe àkíyèsí wípé àwọn rí ìgò ọtí bíà nínú ọkọ̀ rẹ̀ eléyìí tó ṣe àfihàn wípé dẹ́rẹ́bà náà ló ti mutí ló sì ń wa ọkọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka olúluwà àbújá mà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí bí àwọn agbébọn kan ṣe yìnbọn gbẹ̀mí lẹ́nu david ikechukwu tẹ́ ẹ̀ bá gbàgbé ìròyìn kan léde wípé david ẹni ọdún mọ́kànlélógún twenty one years ni ọlọ́pàá kan ṣàdédé yìnbọn gbẹ̀mí lẹ́nu rẹ̀ ní kóbúwá ní olúluwà àbújá o pẹ̀lú ìròyìn ọlọ́pàá náà ló yìnbọn látàrí bí david ṣe kọ̀ láti fún wọn ní owó rìbá ìyẹn ẹgbẹ̀rún lọ́nà igba náírà two hundred thousand naira alūkó níléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka lólùwà àbújá ìyẹn sp josephine adé jọdẹ mọ̀ wípé amọ̀kùnṣìkà náà lẹ́nikẹ́ni ò tí ì dámọ̀ o. adé ṣàlàyé wípé alámùjọ níléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka lólùwà àbújá ìyẹn ọlátúnjí rilwan ti pàṣẹ ìwádìí lọ́rìn kìnìwé lórí ọ̀rọ̀ náà níbẹ̀ ni wọ́n ti pé ìwádìí ọ̀hún yóò tú iṣu désàlẹ̀ kòkò láti mọ àwọn ẹni ibi eléyìí tó wù wá láàbí náà tí wọ́n gbẹ̀mí lẹ́nu david o àwọn afurasí mẹ́rin kan ni ọwọ́ òfin mà ti bà lórí ẹ̀sùn jíjí epo pẹtiró ọkọ̀ òfurufú ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe tí ń bẹ ní olúwa Àbújá o àwọn mẹ́rin náà ni wọ́n tún gbìyànjú láti fi owó tu àwọn òṣìṣẹ́ elétò ààbò lójú lójú náà ti lè pa iná ìwádìí eléyìí tí wọ́n ṣe ìyẹn owó tuntun tí ń bẹ ní ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred thousand naira àwọn afurasí náà ni ọwọ́ òfin tẹ̀ nínú ọkọ̀ Honda Salon kan pẹ̀lú bí wọ́n ṣe kó jálá tí iye rẹ̀ tó àádọ́ta fifty níye sínú rẹ̀ eléyìí tó kún fọ́fọ́n fún epo ọkọ̀ òfurufú náà bó tilẹ̀ jẹ́ pé àwọn àti làwí gbé owó rìbá sílẹ̀ fún àwọn ọlọ́pàá níṣẹ́ ni wọ́n kọ́ sí wọn lọ́wọ́ tí wọ́n sì kọ̀ láti gbà lọ wọn o. alūkkóró ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka pápákọ̀ òfurufú náà ìyẹn CSP Dàramọ́lá Kazeem ló fèyí léde lọ́jọ́ àbámẹ́ta náà níbẹ̀ ni wọ́n ti pé ọwọ́ òfin ti tẹ Murtala Abdullahi ẹni ọdún mẹ́rìndínláàádọ́ta forty six years ní déédé aago mẹ́ta lọ́jọ́ kẹfà oṣù kọkànlá ọdún yìí lẹ́yìn tó lọ rí jí epo ọkọ̀ òfurufú ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe tí ń bẹ ní olúwa Àbújá o Abdullahi ló padà wá jẹ́wọ́ bẹ́ẹ̀ sì ló ń kà bòròbò kí ọwọ́ òfin tó tẹ àwọn akẹgbẹ́ rẹ̀ yòókù bíi Abdullahi Jubril ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n twenty six years Kabiru Hasan ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five years abibu abdulrahman ẹni ọdún méjìlélógójì forty two years. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka lólùwà àbújá ni wọ́n mà ti ráwọ́ tó àtìláàwí kan eléyìí tó jẹ́ ògbólógbòó ẹni tí ń ta ọkọ̀ eléyìí tí àwọn adigunjalè bá jí gbé bẹ́ẹ̀ tí wọ́n bá gbé fún láti tà alùkò iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tí olúluwà àbújá ìyẹn sp josephine adé ló sọ èdè mímọ́ lónìí ọjọ́ àìkú níbẹ̀ ni wọ́n ti pé arákùnrin kan ìyẹn Philemon Ọláolúwa lòtún kan wá fi ẹjọ́ sùn ní iléeṣẹ́ ọlọ́pàá wípé àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá kan ni wọ́n máa ti jí òun ní ọkọ̀ honda twenty oh six rẹ̀ gbé Ọláolúwa wí fún iléeṣẹ́ ọlọ́pàá wípé òun gbé ọkọ̀ náà fún mẹkáníìkì kan lẹ́yìn tí orúkọ rẹ̀ ń jẹ́ Abdulhamid Seidu láìmọ̀ wípé gbéwìrì lòun náà ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti padà wá ṣe alábàpàdé ọkọ̀ náà ní Rayfield ní ìlú Jos ìpínlẹ̀ Plateau bẹ́ẹ̀ ni wọ́n ká ọkọ̀ mọ́ Stephen Abang lọ́wọ́ lẹ́ni tó jẹ́ ògbólógbòó nínú kayi ọkọ̀ ọlọ́kọ̀ eléyìí táwọn àti làwí bá jí gbé padà àwọn ọkọ̀ bíi méjì míì ìyẹn Hyundai Accent pẹ̀lú Peugeot 208 ni wọ́n padà wá rí ní ọ̀dọ̀ afurasí náà eléyìí tó ti yí wọn láwọ̀ padà lójúnà àti lè tà wọ́n o lẹ́ka ìròyìn eré ìdárayá eléré sísá Luma ti di ipò rẹ̀ mú gbágígbágí báyìí láìjúlẹ̀ pẹ̀lú bí ó ṣe jáwé olúborí nínú eré sísá ẹlẹ́ẹ̀kẹsàn-án ti àwọn obìnrin tó wáyé ní ìpínlẹ̀ Èkó lójú àbámẹ́ta o Joy tó wá láti ìpínlẹ̀ Ondo ló sáré ọ̀hún láàrin ìṣẹ́jú méjìdínlógójì sí ìṣẹ́jú àyá márùndínlógójì thirty eight minutes thirty five seconds eléyìí tó mu wà lókè téńté ṣáájú ọmọ ilẹ̀ Cameroon ìyẹn Lilian Ingesta pẹ̀lú bí Charity Ògúnfọrẹ ṣe parí tirẹ̀ pẹ̀lú ipò kẹta o èrè sísá ni wọ́n bẹ̀rẹ̀ láti tà fún Àbáléwá Square kí wọ́n tún parí rẹ̀ sí Mobalaji Johnson Arena òní ní ìpínlẹ̀ Èkó ẹ̀yin ará ẹ lọ sókè lọ́hùn láti lọ rí gbọ́rọ̀ yìí lè ti ń jàgbọ́n ìròyìn fún tòní o. ó ní pópó ti pópó tuntun tó ṣẹ̀ṣẹ̀ yàn ọba Alhassan Fagbemi ló ti parí gbogbo ètùtù àti ètò eléyìí tó ní í ṣe pẹ̀lú ti ọjọ́ méje eléyìí tí ó fi wà ní ìpèbí ní ìlà òràngún nípínlẹ̀ ọ̀ṣun ìpèbí tó jẹ́ òun ló jẹ́ abala tó gbẹ̀yìn nínú ìgbésẹ̀ àti yan ọba tuntun lẹ́nu àwọn ọba aláyé jẹ́ pé ó jẹ́ àwọn ìlú tó wà ní orílẹ̀-èdè olómìnira ti Benin lẹ́yìn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ìpèbí ọ̀hún ọ̀ràngún tìlú ìlà ọba abdulwahab Oyedotun, kí ọba alayé láti ilẹ̀ olómìnira benin ọ̀hún àti àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe káàbọ̀ sínú ààfin rẹ̀ ọba fagbemi fi ìdùnnú rẹ̀ hàn àti ìgbésẹ̀ akínlé tí àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe àti ọba alayé ọ̀hún gbé la jẹ́ kí ètò tó ní ṣe pẹ̀lú ti wíwọ ìpèbí ọ̀hún kó wáyé ní ìlú ìlà ọ̀ràngún tó jẹ́ orírun àwọn ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bíi Kétu, Sabẹ̀ àti Pópó ní orílẹ̀-èdè ni wọ́n ti rí ìlú Ìlà-Òràngún gẹ́gẹ́ bí orírun àwọn baba ńlá wọn tó ti ṣẹ̀ wá tọ́n sì ríra wọn gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ ọmọ bíi ti Ọ̀kànbí tó jẹ́ ọmọ Oòduà. Wọ́n ti kàn ń pa fún wọn báyìí pé gbogbo ìgbà yòówù tí ọba tuntun yóò bá jẹ wọn ó máa ṣe eléyìí ní ìlú ìlà láti níbi tí wọ́n ti wá láti orílẹ̀ ti olómìnira Bẹ̀nẹ̀ láti wá ṣètò ọ̀hún. Ó kéré tán àwọn ọba aláyé tó bíi ogójì orílẹ̀-èdè ti Benin òun náà ti sọ mọ̀ pé ilẹ̀ Yorùbá ni àwọn ti ṣẹ̀ wá àjọ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ló ti ké sí àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ rẹ̀ láti gùn lé ìgbésẹ̀ ìyanṣẹ́lódì lórí bí àwọn ìgbélẹ̀ kan ṣe ń fi ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó òṣìṣẹ́ tó kéré jùlọ tuntun ilé ìtànṣe kiri rẹ̀ falẹ̀ ní pẹ̀lú ìgbésẹ̀ ọ̀hún láti ọjọ́ kìíní oṣù kejìlá ọdún táwọn bẹ̀ yìí èyíkéyìí ìpínlẹ̀ tí kò bá ti parí ṣiṣẹ́ iṣẹ́ lórí sísan owó òṣìṣẹ́ tó kéré jùlọ ọ̀hún ò ní kí àwọn tó jẹ́ òṣìṣẹ́ nípìnlẹ̀ bẹ̀rẹ̀ sí ní mọ́ṣẹ́ lójú kí wọ́n sì máa yanṣẹ́ lódì àjọ tó jẹ́ ti àjọ iṣẹ́ ọ̀hún ìgbìmọ̀ àgbà rẹ̀ tí a mọ̀ sí National Executive Council NEC ni ó fi ọ̀rọ̀ ọ̀hún léde níbi ìpàdé rẹ̀ tó ṣe lópin ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀sọ ọdúnmọ̀pọ̀ jẹ́ nǹkan ìbànújẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà kan náà sì tún fi ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti owó òṣìṣẹ́ tó kéré jùlọ tí ààrẹ ti bọ̀wọ́ lù eléyìí tí ó sì wà ìyákèjádò orílẹ̀-èdè Nàìjíríà báyìí falẹ̀ ó ní gbogbo ìgbésẹ̀ ọ̀hún ló dàbí ìgbà tí àwọn gómìnà ọ̀hún tí àwọn ìjọba ìpínlẹ̀ wọn wọ́n mọ̀ọ́mọ̀ máa dalẹ̀ àwọn òṣìṣẹ́ ó ní bẹ́ẹ̀ ìgbà tí wọ́n mọ̀ọ́mọ̀ máa tẹ òfin orílẹ̀-èdè nàìjíríà lójúmọ́ dẹ̀ ni tí wọ́n sì ń dagunlá sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbẹ́gbẹ́dùn àwọn ogunlọ́gọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ òṣìṣẹ́ ilé ìtọ́ pé ojoojúmọ́ ni àwọn aládarí ilé ìtàn ti búra pé àwọn máa ṣàbò fún wọn fi ń yàn wọ́n jẹ alákòóso fọ́rọ̀ olúlulẹ̀ wa àbújá nyesom wike ti lérílẹ̀ka pé kò sí bí ìfẹ̀hónú ṣe pọ̀ tó eléyìí tí yóò dá ìjọba lọ́wọ́ kọ́ tàbí dínà rẹ̀ lójúnà àti fọ olúlulẹ̀ wa àbújá fct mọ́ pàápàá jùlọ ní agbègbè ti orígà tó fi mọ́ àwọn ilé tó wà ní òpópónà ti pápákọ̀ òfurufú lágbèlùgbẹ̀ ilé tó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú yá síta máa fi ẹ̀hónú hàn lórí ọ̀rọ̀ olólewájú fún àwọn ẹlẹ́rìí onírànún ìyẹn Dèjì Adéyanjú tó sọ ọ́ mọ̀ pé àwọn gba olúùlú olè wa àti àwọn obìnrin kan lójúnà àti pé àwọn onífà ìgbà gbogbo àwọn ìgbésẹ̀ ilé tó ń gbé ọ̀hún olùsèyí láláì pé kò sí ìdí fún ìjọba láti bẹ̀rẹ̀ sí máa da ilé ọ̀hún wó lulẹ̀ bẹ́ẹ̀ ló pàrọwà sí ààrẹ Bọ́lá Ahmed láti tún èrò rẹ̀ pa lórí ọ̀rọ̀ yìí kí wọ́n sì pé ó pé e sí Wike láti fi ọwọ́ ọmọ rẹ̀ bọ́ aṣọ. ẹ̀wẹ̀ lásìkò tí ó ń sọ̀rọ̀ níbi ẹ̀ tó ṣe àbẹ̀wò sí àwọn ilé tó ń dà wọ́ ọ̀hún láṣàálẹ̀ òní ti ṣe ọjọ́ àìkú Sunday alákòóso ọ̀hún ṣe láì pé òun àti àwọn tó yàn sípò ni wọ́n rí pé wọ́n tẹ̀síwájú lójúnà àti pé wọ́n ṣe àfọ̀mọ́ fún olùlù rẹwà Àbújá ó ní òun wá fojú kan ní gbogbo bí nǹkan ṣe ń lọ òun àti iṣẹ́ àkànṣe ilé tí àwọn ìgbìmọ̀ tó ń gbé síta òun bẹ̀rẹ̀ sí gbé wọ́n á ké sí àwọn tó fara káṣá tí dúkìá wọn sì bá ìṣẹ̀lẹ̀ lọ wípé kò sí èròǹgbà ìjọba láti yí padà lórí ìgbésẹ̀ ọ̀hún ó ní gbogbo àwọn ìgbésẹ̀ ọlọ́kanjọ̀kan eré ìtọ́jú rí rí pé àwọn ibi tó fi dá sílẹ̀ ọ̀hún ló lè kó ń mú kí ètò ààbò eléyìí tí ó ti wà lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ ní orílẹ̀ àbújá ọ̀hún kó tún jẹ́ kí omi rẹ̀ kó tún mí sẹ́yìn ẹ̀rọ sọ́dún pé kò síjọba tí yóò ka ògbéra láti fa ìgbà irúfẹ́ àwọn agbègbè tí kò lóko tí ò sì lẹ́sẹ̀ ńlẹ̀ ọ̀hún pẹ̀lú bí àwọn ìwà kò tọ́ ọlọ́kanjọ̀kan ṣe ń ti ẹkùn bẹ̀rẹ̀ jáde wá. ẹ káàbọ̀ padà èyí lópin ìròyìn lérèfé tàti mú wa fún yín láti ìkànnì Yorùbá Broadcasting Network YBN. àkọ́kọ́ tí yìnyín rèé ti ṣe ń darapọ̀ mọ́ wa ẹ gbìyànjú láti tẹ subscribe button bẹ́ẹ̀ sì rẹ má gbàgbé láti tẹ agbóbẹ́tẹ léètì wọ̀bẹ̀ lọ́wọ́ òkè kí lè máa láǹfààní àti máa gbòlòbó nígbàkigbà tàbá bẹ́ẹ̀ sì ré ìkànnì yorùbá broadcasting network ybn à ń dúpẹ́ bẹ́ẹ̀ la mọ rírì lọ́wọ́ ẹ̀yin tí à ń fi ròyìn pẹ̀lú fọ́n ṣọ̀rọ̀ sí wa à ń gbà ládùúrà wípé àjọṣe wa ò kú ní ìbàjẹ́ o tí di ìgbà míì tí ẹ máa láǹfààní láti pàdé mi tí di ọ̀la ẹ máa láǹfààní láti pàdé àwọn akẹgbẹ́ mi fákọ̀tù ròyìn sọ́ní sọ̀dí àbíọ́dún náà ló ń dágbére fáṣẹ́lẹ́rìn wípé tí di ìgbà míì òun rèé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 fún ìgbédìde àṣà Yorùbá.